káwọn arántí tí ẹni tó kẹ́kọ̀ọ́ bá ti pọ̀ fìtínà kan ṣẹlẹ̀ o fìtínà kan ṣẹlẹ̀ tí ò ní jẹ́ ká pọ̀ yẹn òun náà ní wípé yàtọ̀ sí ìlara tó lè wà láàrin yín fìtínà àwọn ọmọ tí bá ń kéwú lọ́dọ̀ yín wọ́n máa dà yín rú o wọ́n máa dà yín rú wọn ò ní o torí àwọn ọmọ tí máa ń kí ó lọ́dọ̀ àwọn àáfàá gbogbo àwọn olùmọ̀ gbogbo oníkálukú ò ní fẹ́ tún máa gbọ́ pé wọ́n sọ̀rọ̀ olùkọ́ mi wọ́n máa dàrin irú wọ́n lè sọ pé ẹ́ àbá Murtada má tó ń ṣàlàyé àdìsí yẹn àlàyé rẹ̀ kún dáadáa kọ́dà ó tún ṣe àlàyé àwọn fawaid tuntun bẹ́ẹ̀ náà àdìsí yẹn àwa la ló gbàtọ́ bá ẹ̀ kejìlá ọmọ kan sì ń bẹ́ńbẹ́ bá ní ẹ kí ló ń sọ mo sọ fún ọkọ ọkọ àfa Abdul Wasi sọ̀rọ̀ wàá sọ pé Murtadọ kan sọ̀rọ̀ tí ah, ọ̀tá ni Murtadọ àti Abdul Wasi ni ẹ rí i pé àwọn ọmọ ọ̀dà àwọn ọmọ ọ̀dà wọn á sí ní wojú ara wọn wọn bẹ̀rẹ̀ sí ní wojú ara wọn kí ló ń tẹ́ ń pera rẹ̀ ganan rí kí ló ń pa fáyín ganan rí wàhálà ọba máa ṣẹlẹ̀ tọ́ ọlọ́run sì ti sọ wa ma tafarraqa alladhina utul kitaba illa min ba'di ma ja'athumul bayyina lẹ́yìn ìgbà tí màá bá dé níyapa tẹ̀lé kọ́lọ́ndàkùn kọ́ sànù wa ẹ̀yin lẹ́fòpin sí o ẹ̀yin lẹ́fòpin sí i ẹ máa sọ̀rọ̀ ara yín dáadáa lójú àwọn ọmọ kéwì yín oníkálukú ọmọ sọ̀rọ̀ olùmọ̀kejì ní dáadáa lójú àwọn ọmọ kéwì rẹ̀ kíkọ́dà gánjọ́ ní tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn lágbájá nínú àwọn ẹ̀tọ́ ẹ̀jọ́ jólùmọ̀ ha lọ́lọ́wọ́n bá fi jẹ́ kí nǹkan yóò yé mi dáadáa sẹ́mi ọ̀pọ̀ ọmọ tó fẹ́ sọ tó fẹ́ dá wàhálà lẹ̀ ara rẹ̀ ó tutù.